بالله من الشيطان الرجيم وقال الملك ائتوني به فلما جاءه الرسول قال ارجع إلى ربك فاسأله فاسأله ما بال النسوة التي قطعن أيديهن إن ربي بكيدهن عليم قال ما خطبكن إذ راوتن يوسف عن نفسه قلنا حاش لله ما علمنا عليه من سوء قالت امرأة العزيز الآن حصحص الحق أنا راودته عن نفسي وإنه لمن الصادقين ذلك ليعلم أني لم أكن بالغيب وأن الله لا يهدي كيد الخائنين وما إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم آمين اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير آمين اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل آمين فاتر السماوات والأرض آمين. عالم الغيب والشهادة آمين. أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون آمين. اهدني لما اختلف فيه من الحق بإذنك آمين. إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أو تمام أم أمي أجمع àti omi ìmọ̀ látara alukur'an alkarim pàápàá jùlọ nínú suratu Yusuf èyí tí à ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ láti gbà yí wá omi ọgbọ́n náà tá mú yìí ọlọ́run ọba kò ní jẹ́ kó sú wa láti máa mu àmín bàbá dẹ̀ tí mú náà ní kọ́mọ̀ sí wá láǹfààní láyé àti lálùkì yàmà àmín olùgbọ́ mi alápọ́nlé ọ̀rọ̀ nípa ànábì wa olókìkí ní tá a mọ̀ sí ànábì Yusuf alayhi salatu wa salam ibi tí wọ́n bá ọ̀rọ̀ wọn já lákòókò tá a wà yìí òun náà ni pé wọ́n sì wà lẹ́wọ̀n títí lákòókò tá à ń sọ̀rọ̀ yìí ṣùgbọ́n fèrèfèrè tí wọ́n ti ń hàn sí wọn wọ́n ti ń fura wípé àkókò ti fẹ́ tó láti jáde kúrò ní inú ẹ̀wọ̀n náà ní ìjókòó tàná a ṣàlàyé wípé ọba ìlú ọ̀ránṣẹ́ sí wọn pé kí wọ́n wá àwọn náà reply sọba ìlú wípé mi ò lè wá títí tó fi fọ̀ mímọ́ fọ̀ mímọ́ kí n wá tó bá ti fọ̀ mímọ́ mi ò wá wọ́n dá ẹni tí ọba rán sí wọn padà sí wọn sọba padà wípé sọ fún pé kọ́ lọ bí àwọn ẹni jọ́kìnní àná àwọn ẹni bú jọ́kìnní àná tí wọ́n wé ẹ̀sùn mọ́ mi lẹ́sẹ̀ tí wọ́n parọ́ mọ́ mi tó jẹ́ sí wípé ohun tí mi ò ṣe òun náà ni wọ́n fi kàn mí tí wọ́n dẹ̀ hún tó fi fẹ́ dàbí òdodo lọ́dọ̀ gbogbo ẹ̀yin aráàlú tí gbogbo yín fi gbà yí pé ẹ̀wọ̀n náà ni kí àwọn ọlọ̀ alayhi salatu wassalam wọ́n wá rán ìrànṣẹ́ ọba padà sọba pé sọ fún pé kó lọ bi àwọn obìnrin náà léèrè àwọn obìnrin tí wọ́n gé ọwọ́ wọn níjọ́ kìíní àná tó jẹ́ sí pé àwọn náà ni sábàbí tí àwọn fi dé ẹ̀wọ̀n wọ́n wá parí ọ̀rọ̀ náà pẹ̀lú pé wọ́n kí bàjáre lọ́bá ọlọ́run ọba subhanahu wa ta'ala ìní wọ́n kí sí olúwa wọ́n ni inna lẹ́yìn ìgbà tí yusufu ti rán yìí lọ sọ́dọ̀ ọba ó wa lójú pé ọba náà yóò ṣiṣẹ́ lórí ẹ̀ torí pé ọba yẹn rí yusuf yusuf ti fi kalẹ̀ o bá ti ọba náà gbọ́dọ̀ gbìyànjú láti pé báwo ni kọ̀ǹdíṣàn tí ànábì Yusuf béèrè yìí báwo lòun ó ṣe ṣe kí ó lè bá àjẹ́ sí pé ànábì Yusuf ó di ẹni tí ó wà sí ọ̀dọ̀ òun tí ó sì wà nítòsí òun torí pé òun rí pé ẹni tí ó wúlò fún ìjọba òun ni ìyẹn náà kọ́ máa jàǹfààní fún gbogbo ẹ̀yin tí ọlọ́run ọba kó ìjọba lé lọ́wọ́ ẹ máa gbìyànjú láti máa ṣe wàhálà láti rí pé àwọn tí ó wúlò fún gọ́ọ̀mẹ̀ntì ẹ rí pé ẹ̀sùn wọn mọ́ra púpọ̀ ẹ má sun olè mọ́ra ẹ dẹ̀ má sun àwọn 419 mọ́ra ẹ má sun àwọn tí ó kó owó ìlú jẹ ẹ má sun wọn mọ́ra ẹ má sun àwọn tọ́ọ̀gì mọ́ra ẹ má sun àwọn tọ́ọ̀gì bí ẹni tí ó máa bá yín lọ máa bá yín bọ̀ ẹ lọ mú àwọn tó jẹ́ sí pé orí wọn pé tí wọ́n lẹ́kọ̀ọ́ tí wọ́n lóye tí wọ́n nímọ̀ tí wọ́n sì fẹ́ràn ìlú ẹ lọ mú wọn kẹ mú wọn sọ́dọ̀ ọba yìí ó ní láti gbìyànjú láti pé báwo ni àwọn obìnrin wọn wọ̀nyí tí wọ́n gbéra wọn lọ́wọ́ yìí báwo láti sàwọn jọ ọba yìí ọmọ wọn ara àwọn aṣọ tó wà ń bẹ̀nu ni ọba yìí kọ̀ mọ́ àwọn obìnrin náà torí pé obìnrin náà ni ó sàwọn jọ níjọ́ kìíní àná tí wọ́n sàwọn jọ tí wọ́n gbéra wọn lọ́wọ́ yìí ọba kọ́ ló sàwọn jọ kódà ọba ò witness ìṣẹ̀lẹ̀ báwo wá lẹ́ni tí ò witness ìṣẹ̀lẹ̀ báwo ni ó ti wá máa sa àwọn obìnrin jọ anábi yusuf dẹ̀ fi kọndíṣàn kalẹ̀ alayhi salatu wassalam wípé àníníṣíwà ló pè má bá lùníṣíwà ti láti kọ̀tọ́ àìnà àìdìyàn yẹn ní kí ìwọ ọba ó gbọ́dọ̀ yẹ ẹnì kankan sílẹ̀ nínú àwọn obìnrin ọjọ́ náà gbogbo wọn ni kẹ́ bí wọ́n léèrè pé kí lọ́fà tí wọ́n fi gíra wọn ní ọwọ́ látara báyìí ọba náà gbọ́dọ̀ ṣiṣẹ́ láti lọ ṣe ìwádìí pé báwo ni ó ṣe kó àwọn obìnrin náà jọ bàbá ṣèwádìí ó kó àwọn obìnrin náà jọ ó dà ó tún mú ìyàwó wọn náà tó jẹ́ sí pé òun ni alágbàtọ́sàgbàtẹrù gbogbo wàhálà yìí òun náà sì ni ó ṣe sábà bí nọmba one tí wọ́n fi rán ànábì ọlọ́run lọ sínú ẹ̀wọ̀n ọba yìí kó wọn jọ wọ́n tó kó wọn jọ tán kí wá ní ọ̀rọ̀ tí ọba sọ fún wọn sọ̀rọ̀ tó lé ní àbọ̀rọ̀ tútù sí irú tí ànábì Yusuf béèrè lọ́wọ́ ẹ̀ wípé kọ́bọ̀ ń béèrè lọ́wọ́ wọn ṣe náà ni ọba béèrè bí bí tá a ti máa mọ̀ pé ọba náà ṣiṣẹ́ púpọ̀ yàn ni torí pé ká ní pé tí ànábì Yusuf béèrè pé kọ́ lọ wádìí wá náà ni ọba náà ń wádìí ni a sọ pé kò sí wàhálà tó nǹkan ṣùgbọ́n ọba wádìí pé kí ló fa gígé ọwọ́ àwọn aráàlú wa sọ gbogbo ohun tó fà àtàwọn èèyàn ṣàlàyé gbogbo ohun tó fà tí wọ́n fi gé ọwọ́ gbogbo ẹni tó bá ti wá jẹ́ sí ọrọ ọ̀rọ̀ yẹn jẹ máa lóbìnrin gbogbo wọn ni ọba ìyẹn lọ́wọ́ àfà tí àlùkùránì fi dá eléhùn kalẹ̀ lẹ́yìn nínú ẹ̀kọ́ tòní tá a máa kọ́ sọ́dọ̀tù Yusuf aya 51 tí bá ti dá ọ̀rọ̀ náà kalẹ̀ a'udhu billahi ni قال ما خطبكن إذ راوتن يوسف عن نفسه قال ما خطبكن إذ راوتن يوسف عن نفسه قلنا حاشا لله ما علمنا عليه من سوء قلنا حاشا لله ما علمنا عليه قالت امرأة العزيز الآن حصحص الحق قالت امرأة العزيز الآن حصحص الحق أنا راودته عن نفسه وإنه لمن الصادقين أنا راودته عن نفسه وإنه لمن الصادقين قال ما خطبكن إذ راوتن يوسف عن نفسه قلنا هذا لله ما علمنا عليه من سوء قالت امرأة العزيز الآن حصحص الحق أنا راودته عن نفسه وإنه لمن الصادقين became said to the woman, What was your affair when you did seek to seduce Yusuf? The woman said, Allah forbid, no evil know we against him. The wife of Al-Aziz said, Now the truth is manifest to her. It was I who sought to seduce him, and he is surely of the truth. Now Ọba pè wọ́n yí pé máa kọ́ tó bukún ìdúrọ̀wọ̀tún na Yusuf àán nàfsì ẹ̀yin èèyàn wọ̀nwọ̀n yìí tá a kójọ yìí tẹ́ jóbìnrin wọ̀nwọ̀n yìí allegation kan wà tí ẹni tó wà lẹ́wọ̀n fi kan yín o mo á fẹ́ bí yín léèrè báyìí pé máa ń kọ́ fún bukun kí ló ṣe yín kí ló ṣẹlẹ̀ ìjọ kìíní àná sódodo ni àbírọ́ ni ìdúrọ́wọ̀ tún na Yusufa an nafsi nígbà tó jẹ́ sí pé ẹ̀yin gangan náà lẹ́fún kí Yusufa wá bá yín ṣe ìṣekúṣe ẹ̀yin lẹ́yìn pé anábì Yusuf pé wá àsúnmọ́ mi dìbọn mi àfàmọ́ mi fàmí lọ́wọ́ ọba jù sí wọn báyìí iṣẹ́ tí anábì Yusuf dẹ̀ rán sí ọba ó yàtọ̀ sí yẹn njẹ́ anábì Yusuf náà sọ́ba ni pé máa bá fas'alihu máa bá lò nísúwàtí láti kọ̀tọ́ àná àìdíyàhùn fas'alihu máa a bá ń bí ọba léèrè pé kí ló ṣe àwọn obìnrin jọ́kì ní àná tí wọ́n gé wọn lọ́wọ́ ń tí ànábì Yusuf béèrè nù ṣùgbọ́n gbà tó bá kó wọn jọ kò sọ fún wa pé má bá lò kún kọ̀tọ́ àtúnná àìdíyà kúnná kí ló ṣe yín tẹ́ gé ọwọ́ yín ọba òbí wọn lè rè yẹn wọ́n bá bí wọ́n lè rí pé máa kọ́tìbù kò nìyàn ìtumọ̀ kọ́tìbù ní pé àwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá kí ló sí tó tó tóbi tó báyìí Yusuf anafsi nígbà tó jẹ́ sí pẹ́yìn gangan Yusuf pé dì mọ́mí ẹ̀yìn Yusuf pé wá fẹ́ mi ẹ̀yin lẹ sọ pé Yusuf dì má mi fà má mi àwò mi rẹ́rìn sí mi ẹ̀yin lẹ ń ṣe bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ tó fi rí bá ń rìn. ìdúró wa tún nà Yusuf àná sí. eléyìí ló fi yé wa yí pé ọba ti ṣiṣẹ́ lábẹ́nú lẹ́yìn ìgbà tí ànábi Yusuf sọ pé bá ń bi àwọn tí wọ́n gbéra wọn lọ́wọ́ léèrè ṣe mọ̀ pé ọba tó bá jẹ́ sí pé ọba ọba ṣiṣẹ́ ni njẹ́ ọmọ expect ni pé kí ló fà tí wọ́n fi gbéra wọn lọ́wọ́ àbí wọ́n jalè ni wọ́n fi ń gbéra wọn ní ọwọ́ ni ṣùgbọ́n gbà tó bá ń wádìí lọ́wọ́ nínú ìlú ọmọ pé ah, ah, ìdí tí wọ́n ti gbéra wọn lọ́wọ́ ni pé ìfẹ́ Yusufu ló ti kí ni lọ pa wọn lọ fọ́ wọn lórí tí wọ́n fi máa ti ń ṣe mọ́ ìyẹn ló wá jẹ́ kí ọba náà wádìí pé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n ti wá rí i pé ajẹ́gbẹ́ àwọn obìnrin yìí gangan àwọn ni wọ́n ń wá Yusufu káàkiri hmm. ìdí nìyẹn tí ọba fi jù sí wọn yí pé ìdírọ́wọ́ tún nà Yusufu hannafsi bí ọba ṣe sọ bá yẹn tán bẹ́ẹ̀ náà ni wọ́n dáhùn a ó rí wípé ẹni tó ń wá Yúsúfù pé kó dì máa ń jù lọ òun náà nìyàwó ọba ṣùgbọ́n ọba ò ju béèrè lọ sọ́dọ̀ ìyàwó rẹ̀ ẹni tó ju béèrè sí náà làwọn obìnrin tí wọ́n gbéra wọn lọ́wọ́ torí pé ànábì Yúsúfù náà ò ju kò fi allegation kò fi kan ìyàwó ọba nítorí ni pé máa bá lù ní síwájú láti ọ̀tọ́ àná àìdí yahoo àwọn obìnrin jọ kìnìyàn àti gẹ́ra wọn lọ́wọ́ sí ìyàwó ọba wá gẹ́rẹ̀ lọ́wọ́ ń tẹ́rẹ̀ ní jẹ̀mọ́ ẹ̀dá mi lóhùn tí ìyàwó bá gẹ́rẹ̀ lọ́wọ́ ń jọ náà ó gẹ́rẹ̀ lọ́wọ́ ìdí nìyẹn nígbà tó ti jẹ́ sí pé kò gẹ́ra lọ́wọ́ ní ajẹ́ sí pé ọgbọ́n ẹ̀wẹ̀ onáà ni ànábì Yusuf alayhi salatu wassalam ni wọ́n fi ju kwẹ́sàn yẹn ní àtúnṣe allegation yẹn kan àwọn obìnrin náà ẹni tí wọ́n dẹ̀gbà lérò náà ni ìyàwó ọba ṣùgbọ́n kò ṣeé kojú hmm. gẹ́gẹ́ bí n ta aṣọ lẹ́kọ̀ọ́ tó lọ síwájú pé ẹni tó bá ṣe dáadáa sẹ́ni kódà kò sábúrú sí wa ká máa gbàgbé àbúrú ẹ̀ pẹ̀lú dáadáa tó ṣe sí wa hmm. ìyàwó ọba ṣe dáadáa sí ànábì wa Yusuf alayhi salatu débi kí ànábì Yusuf gan ò lè fi àléébù yẹn kàn lára direct hmm. ọkàn ló yí pé àwọn obìnrin jọ́kìnrin tán gbéra wọn lọ́wọ́ ohun tí màkùtẹ́ bá wádìí àwọn obìnrin tán gbéra wọn lọ́wọ́ wọ́n wádìí ẹ̀kan ìyàwó ọba Eh, ẹni tá a sì gbà lérò gan ni ìyàwó ọba àwọn obìnrin jẹ́ kìnìún àná jẹ̀bi kódà àwọn tún sọ́ọ̀tì nítorí wọ́n gbéra wọn lọ́wọ́ lọ́lé wọn àti wọ́n tún gbéra wọn lọ́wọ́ lọ sí ilé eré eh, nígbà tí ọba wá jù sí wọn bá nì àwọn náà wọ́n dáhùn torí bí àwọn náà ni ọba ju ìbéèrè sí máa kọ́ fébùkún nìyí Kí ló ṣe yín? Nígbà tí ẹ̀wọ̀n wá Yúsùfù pé kọba yín sàṣepọ̀, kọba yín sí àgbèrè, àwọn náà wá dà nílẹ̀ kan náà pé kúnnà háṣà lílá. Kúnnà háṣà lílá ní káyì ọkùnrin kìí ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba ó jù bẹ́ẹ̀ lọ kìí ṣe bẹ́ẹ̀ kún náà haṣà lílá wọ́n ní kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ àánú àwọn ò ṣe bẹ́ẹ̀ àwọn sọ pé àwọn ò ṣe bẹ́ẹ̀ ń táwọn wọ́n fọ́ra àwọn ọmọ ń ṣùgbọ́n wọn ò ìyàwó mọ́ ẹ̀mí mo jẹ́ sí pé ìyàwó ọba wà ń bẹ̀ àwọn obìnrin tí wọ́n gbéra wọn lọ́wọ́ ni ọba ju ìdọ̀tí lù pé ìdọ̀tí ń bẹ lára yín àwọn yára ní haṣà lílá. kúnlẹ̀ haṣà lílá. wọ́n ní kọ̀jẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tó nígbàtà wá fọ́ra wa máa tán tó ẹ̀ńtà wá Yusuf ní ẹjẹ́ àfọwọ́ náà máa alimna alayhi min su. ẹ bá a ṣe ń fọ́ra wa máa fún wọn ọba yìí náà là ń a máa burú pẹ̀lú ànábì wa Yusuf alayhi salatu wa salam máa ma alimna Eh, mímsú ìtìmẹ́mẹ́ ni pé kékeré aburú báyìí síjọta àti mẹ́tẹ́ńpì ní Yusuf àbálọ́dọ̀ ẹ̀rí láyé eh, ẹni tí ò sí kekere aburu ní ọ̀wà sí nílá aburú ìwọ́n náà máa gbèkéyàn fẹ́ ṣàgbèrè pẹ̀lú ènìyàn ẹ̀ṣẹ̀ ńlá ni ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ kékeré gan àmọ́ pẹ̀lú ànábì wa Yusuf ààrẹ sọ wọ́n ni máa àlẹ́ náà ààrẹ yìí mi ń ọ̀rọ̀ táwọn obìnrin yìí sọ pé àlẹ́ náà ààrẹ yìí mi ń so tàbá wòye sí dáadáa a rí i pé àwọn ọ̀ma burú pẹ̀lú ànábì wa Yusuf wọ́n lé mímọ̀ tàwọn lọ ni wọ́n sọ pé ànábì Yusuf ò ṣe àbúrú ìwọ ọmọ ìyá mi tí wọ́n bá bí ọlẹ́rìí nípa ènìyàn má sọ pé kì í ṣe ní burú sọ pé mi ò nípa rẹ̀ pé ń ṣe àbúrú tí wọ́n lè bí ọlẹ́rìí pé sí èèyàn dáadáa lè á mọ̀ mọ̀ dáadáa pẹ̀lú ẹ̀ wọ́n sọ pé yàn dáadáa mọ́tòlákan ẹ̀yàn ni kò fi àwọn obìnrin nílà kẹrin wọ́n ni máa àlè torí pé ó lè yíyan lọ́wọ́ padà hmm. tí wọ́n bá ní kì í sábúrú tó bá ilẹ̀ jẹ́ padà burú nípa ìwọ̀n fi ajẹ́ pé ẹjọ́ ń plan aburú papọ̀ náà wọ́n hmm. hmm. sábà ní èmi ọ̀bá ń pọ̀ sábúrú rí ẹ̀yàn tí wọ́n wá aburú lára rẹ̀ padà ó sọ pé àṣé mo ní ìsaburú mo lè mi ọ̀mọ̀ pé ó ń mi ò sì mọ̀ náà ni mo bá mọ̀ ní máa sọ fún ìdí nìyẹn dábí jẹ́ sí pé àwọn obìnrin yẹn orí wọn pé púpọ̀ wọn ni máa rí mi náà àárẹ̀ yìí mi ń wọ́n lẹ́kọ̀ọ́ wà ń bẹ̀ fún gbogbo ẹni tó wà ní kóòtù ilé ẹjọ́ tí wọ́n bá pè wọ́n sọ pé àwọn obìnrin yìí ilé ẹjọ́ ní wà nígbà tí ọba ń bá wọn sọ̀rọ̀ nígbà tí wọ́n wà ní kóòtù ni tí wọ́n bá ní ọwá jẹ́rìí ilé ẹjọ́ má sọ pé lágbájá èèyàn rè sọ pé mo mà pẹ̀lú èrè tàbí ṣé èèyàn aburú ni sọ pé ah, mi ò má aburú pẹ̀lú ẹ̀ má sọ pé kì í ṣe èèyàn aburú torí tí ó lè dẹjọ́ padà lọ́jọ́ ọ̀la padà tí wọ́n bá sí fáìlì padà wọ́n rí pé ọ̀ sọ pé kì í ṣe èèyàn aburú o wọ́n lọ́lọ́ pé èèyàn aburú ni ẹni ah, ọmọ ńgbà náà tẹ́lẹ̀ omi bá wà máa burú pẹ̀lú ẹ̀ kò sí ìtakò tèmi hmm, ẹ̀rí nǹkan ni ẹ̀kọ́ nù o gbogbo ẹni tó bá ti ń sáyé lọ tó bá wà ní ayé wọ́n ni máa alimna alayhi min su. máa alimna alayhi min su. wọ́n láwọn ọmọ burú kankan pẹ̀lú ànábì wa Yusuf lápapọ̀ ni wọ́n fa ànábì Yusuf mọ́ gbogbo àwọn obìnrin tẹ́ ń gera àwọn lọ́wọ́ nù tó obìnrin ìyàwó ọba náà bẹ́ńlẹ̀ sọ́wọ́n náà wọ́n tó sọ wípé haṣa lillah kò sí mbẹ́ sọ́wọ́n náà wọ́n tó sọ pé máa alimna alayhi min su kò sí mbẹ́ so kí ló fà tí òfin lè sọ̀rọ̀ yẹn torí pé wọn ò gíra ẹ̀ lọ́wọ́ àwọn tí ó gíra wọn lọ́wọ́ nìkan ni wọ́n ń bi wọ́n léèrè question àwọn náà wọ́n ti gbọ́dọ̀ dáhùn ló fi jẹ́ sí pé tí wọ́n bá tí ìfọ̀rọ̀ lọ ẹ nílé ẹjọ́ má sọ̀rọ̀ ìrìn tó bá sọ̀rọ̀ ó lè kó báyọ̀ hmm. má sọ̀rọ̀ má jẹ́ kí ara rẹ̀ ó múfù ju bí wọ́n ta ló wá rán lọ sẹ́wọ̀n sọmọ fún ìyàwó ọba náà ni ó sì wà ń bẹ ìyàwó ọba sì fi rinlẹ̀ pé oníjàmbá ni sọmọ pé àwọn obìnrin yìí wọ́n ti lo indirect wọ́n ti fi ìdọ̀tí yí ìyàwó ọba ṣùgbọ́n wọn ò là mọ́lẹ̀ fún pé ẹni burúkú tó fi tọ́parọ́ máa ní wọn sọ́lẹ̀ ẹ̀kọ́ wà ń bẹ náà tí ìyàn bá tóbi púpọ̀ ń gbà mí àti kọjú ẹ̀ a máa le ìyàwó ọba káwọn láyà wọn ò lè sọ fún pé àwa kọ́ kábíyèsí má bí àwa léèrè mọ̀tò ánimá kọ́tùpù kúnà ìrọwà túnà yusufa kí ló wá kà wọn àwọn pé oyè tọ́kan ara àwọn ń bọ̀ wá kan ara ẹ̀dẹ̀ bó ni oyè ara òwòsàn á lọ kan ara òṣogbo àwa kọ́ni ọyọ wọn lè sọ fọ́ba yìí pé kí ló à ń bí alẹ́ rèé àwa tá a lù sìn jọta lọ bí a tún gíra wa ní ìgbà ó tún á ní a tún ń ṣe agbèrè kọ̀ọ̀kan wà wọn ò lè sọ̀rọ̀ torí pé ìyàwó ọba ṣe kí ni ó tóbi hmm. wọn kà fọ́ra wọn mọ́ lásán ni pé àwọn òdìbẹ́ ń táwọn o. bákan náà ọkùnrin yìí tẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí ń ọmọ pẹ̀lú ẹ̀ ah, dáadáa àwọn ọmọ aburú pẹ̀lú ẹ̀ ń táwọn ìyàwó ọba náà gbọ́dọ̀ sọ̀rọ̀ torí pé ńgbà táwọn yẹn ti rí kú lọ́rùn ara wọn ní ìsàwọn obìnrin tí wọ́n gbéra wọn lọ́wọ́ ni tí wọ́n ti rí ìdọ̀tí kú lọ́rùn ara wọn ọ̀dọ̀ ta lọ́wọ́ wà padà jẹ́mà ọ̀dọ̀ ìyàwó ọba lọ́wọ́ padà nígbà tí wọ́n bọ́ sọ́dọ̀ ìyàwó ọba yìí yẹn ṣẹ̀ṣẹ̀ bí ó sì pé tó excuse me <laughs> èmi náà fẹ́ sọ̀rọ̀ wẹ̀ hmm. òun náà sọ pé kọ́ láti mú aziz. kọ́ láti mú aziz. ìyàwó ọba náà bá sọ pé yes ẹ jẹ́ kí n sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ ti tó sọ báyìí bá a bá sọ̀rọ̀ lákòókò tá a wà yìí ọ̀rọ̀ ti sọ rẹ̀ hmm. àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ sí pé bọ́ọ̀ bá sọ̀rọ̀ lákòókò nìyí ọ̀rọ̀ ti sọ́ra rẹ̀ kọ́ wá sọ́n gangan làpọ̀nlé wà ń bẹ̀ fún ọ ti ẹ̀ ọgbà ìmọ̀ wọ́n ti mú ọ èèyàn tó gbé ó gbé kàkà kí ọba níṣìí wọ́n á kà máa lọ́wọ́ àbí àwọn yorùbá sọ pé ẹ bá gbé kàkàkí ọba ó kù bí tí ó ti fán ẹ ó gbé kàkàkí ọba kó tó yẹ pọ́ fán gan wọ́n ti kà máa lọ́wọ́ aráàlú èní kàkàkí ọba nìkan ní máa lo kàkàkí àwọn ẹni ojí ni ojí ni àbí ọwọ́ ń sọ pé ọwọ́ ń dákẹ́ pé àwọn sọ̀rọ̀ kí sọ̀rọ̀ rẹ̀ àpọ̀nlé ni fún lákòókò nǹkan tó ń tó jẹ́ pé jí nǹkan ọ̀rọ̀ pé èṣù ni o èṣù ló fi gíní lọ́lọ́ ohun tó ń fi lọ jí ọpọn ò lè ju kọ wá dákẹ́ kọ máa wòrán lọ ọmọ bá dákẹ́ tọ́ ọba sọ̀rọ̀ àwọn tó mú àwọn òwìpé olè olè ńlá lọ́kàn a tó mú tán kò tún lè fi kíni lè jẹ́wọ́ ló fi jẹ́ sí pé àwọn arúfin ni wọ́n tún máa ṣe tírénì fúnra wọn pé tí wọ́n bá ti gbọ́ ọmú tílẹ̀ bá ti ká ọmọ ṣe kíni jẹ́wọ́ hmm. torí jíjẹ́wọ́ yìí gangan ni ó tún gbọ́ ọ̀la ní ọkọ̀ ọ̀tún padà mọ́ tó ilé jẹ́wọ́ ó tún fi kún kíni àdánwò ẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ obìnrin yìí rí níjọ́ kìíní àná yìí níjọ́ yìí nì ọya sọ̀rọ̀ kọ́ láti mọ́rọ̀ ọ̀sọ̀rọ̀ àti ìyàwó bá ní ẹjẹ́ ń sọ̀rọ̀ ó kí lọ wá wí ààrùn ní báyìí o òdodo ti fojú hàn báyìí hmm. eh, òdodo ti gíní irọ́ ti lọ hmm. eh, tó bá jẹ́ sí pé obìnrin yìí tó ọba kó gbọ́ àwọn obìnrin tó ń bá sọ̀rọ̀ látàárọ̀ wọn ọ̀dá sí èmi ni èmi náà ni mo dá èmi ni mo dá èmi lè kú tí ẹ̀dá tó dá lè sílẹ̀ èmi náà ni èmi ni mo fìtínà nábì yẹn èmi ni mo fà á èmi ni mo ní kọ́sá sí ní túláàsì olóhùn ni ana òrì olù ana ó tún ní rọ́wọ́ tù ó tún ní tù tó bá ní rọ́wọ́ tù anapsi ó ti tò ó tún wá ní ana má dá òtún ọba o. Hmm. kò sẹ́lòmí o àwọn obìnrin yóò wọ́n ti làǹtì wọ̀nyí túmọ̀ àánà rọ́wọ́ tu àǹfààní àánà rọ́wọ́ tu hùn pé gbogbo àwọn obìnrin tó ń dá láàmú látàárọ̀ yìí ọkàn wọn lásán hmm. wọn ò kankan wọn ò ní hmm. wọ́n wọ́n tó sọ yìí wọ́n lẹ́yìn ìgbà tí ń sọ pé ìdọ̀tí ara àwọn lọ́wà wà ń wọn wọ́n ló fi yí ah, àwọn obìnrin yòókù ìwọ̀n ọ̀daràn tí wọn òun ló ń ti kí ni ló ń dáràn onírọ́wọ́ tó hú an nafsi ó tún wá fi ọ̀rọ̀ náà rinlẹ̀ tán níparí ọ̀rọ̀ ó ní tọ́bá jẹ́ sí pé mi ni ó lóun ni òun ló ń fà òun ló ń sáburú pẹ̀lú ànábì Yusuf alayhi salatu wassalam ẹni tẹ́ bá wá fẹ́ máa rò pé àbá ànábì Yusuf náà ti ẹ̀ dá mi lóhùn mi àbó ẹ̀ wò mí lẹ́ẹ̀kan sí ẹ̀yàn pé ẹlòmíì tí wọ́n bá fa burú lọ ó lè kọ́kọ́ fẹ́ rò pé àṣekí ni ṣe tó bá lọ díẹ̀ ó lè padà sẹ́yìn àwọn ní anábì Yusuf ò sí díẹ̀ rárá o hmm. ẹjẹ́ bá àwọn tẹ̀síìrù kan ti sọ pé ọbọ̀ Sókótó ó ti dìímà hmm. ẹ̀rù lọ́wọ́ àgbà tó fi ẹ̀rù ọlọ́run lọ́gbà tó fi fi obìnrin yẹn sílẹ̀ wọ́n ní àyà yìí fi yọ wáyé pé anábì Yusuf ò dé nkankan hmm. kò sí nkankan ọlọ́run gba agbára ọkùnrin tó bá ti róbìnrin ọlọ́run fi kíni ọlọ́run gbà lọ́wọ́ rẹ̀ torí pé ààbò ọlọ́run nìyẹn tọ́lọ́run fẹ́ gbà wọ tí ó bá ti fẹ́ kọ́ ṣẹlẹ̀ obìnrin náà wá fa ànábì yusufu máa pé wà innahu lamina sadiqin wà innahu lamina sadiqin ó ní ẹ wá gbọ́ ẹ tún gbọ́ ẹ tún gbọ́ ìwọ ọba àti gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí ẹ gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rò kó kúrọ ni kò tí ẹ̀ kúrọ rí láyè hmm. torí pé dájúdájú ẹni náà lámìnà sọ́ọ̀dìpín. wà ìnáwó lámìnà sọ́ọ̀dìpín. ó ní ẹ̀rọ ọmọ pé ànábì tí à ń sọ̀rọ̀ Yusuf tá à ń sọ̀rọ̀ rẹ̀ yóò ìnáwó dájú sáká ni kò sí èméjì ń bẹ lámìnà sọ́ọ̀dìpín náà ẹ lọ fi rinlẹ̀ stamp ẹ̀ pa pé kò sólódodo t'ama a máa pè lólódodo tó tayọ ànábì yusufu yìí ààrẹ sọ́ra tó bẹ́lẹ̀ ti tẹ̀lẹ̀ báyìí fẹ́ mọ̀ pé gbogbo wọn ní bí lọ bí ogún ọdún ọjọ́ kan ọjọ́ kan lòdodo ọba ẹ wo wàhálà tí wọ́n ti dálẹ̀ ẹ wo wàhálà tó yẹn gbogbo ẹtẹ gbogbo gbogbo plan tó plan kalẹ̀ ẹ wá wo kan péré ó náà lọ́wọ́ ní gbogbo ẹ̀ wá bàjẹ́ ni kò expect pé yọ wọ́n fẹ́ kí ànábì Yusufu kú sẹ́wọ̀n hmm. ní ibi wọ́n gbàgbé ẹ̀ síbẹ̀ ẹ̀ ṣùgbọ́n ìrẹ́ tó ń gbọ́ mi tó jẹ́ sí pé ọ̀nà èrú ọ̀nà ìjàmbá ọ̀nà ọ̀nà ẹ̀fẹ́ rán ọ lọ sẹ́wọ̀n ọlọ́run mú ọ náà jáde kó mi ẹni tí sì ń gbọ́ mi tí èso ń lọ́wọ́ àlẹ́wọ̀n ṣùgbọ́n oníyàn lẹ́wọ̀n tó sì mọ̀ pé wọ́n ń hún fún ni hmm. wọ́n plan rẹ̀ fún ni ọlọ́run ọba yọ̀bọ̀ yọ wọ́n jáde gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́wọ̀n náà tẹ́ ń gbọ́ wa tó jẹ́ sí pé wọ́n hun rọ́ fún yín ni ọlọ́run mú yín jáde kó ń bẹ̀ wọ́n ọlọ́run ọba tó fa ànábì ọlọ́run ìyá ànábì wa Yusuf jáde kó lẹ́wọ̀n pẹ̀lú àpọ̀nlé ló fi wá jáde wọ́n náà jáde pẹ̀lú àpọ̀nlé náà lẹ́yìn eléyìí tí obìnrin yìí ti wá fa ànábì wa Yusuf mọ́ ààrẹ ìṣọ̀rọ̀ àtọ̀wọ̀ a máa wòye pé tọ́bẹ̀ fọ́rọ̀ ẹ̀mọ́ tí ẹ̀má fọ́rọ̀ ẹ̀yàmá fọ́rọ̀ ẹ̀yàmá tí ẹ̀má fi allegation sí pé fi kàn yà especially tó jẹ mọ́ ìyàwó mm. tó jẹ mọ́ sìnà tó jẹ́ mólè mm. olè jíjà mm. sìnà ṣíṣe kíkówó olú gbogbo àwọn nǹkan tí ó jẹ sí pé dúkìá wà ń a àwọn nǹkan mímọ̀ tó yẹ sí pé tó bá yẹ sí pé kò sí dúkìá ẹnìkejì ń bẹ a lè dákẹ́ mẹ́ pé àrẹ̀mí àti ọlọ́run lọ́wà hmm. ẹnì kan sọ pé bá lápẹjú ní ìsí pé kì í gbààwẹ̀ hmm. olèfílẹ̀ ń sáàrin wa àti ọlọ́run kọmọ́wulẹ̀ yà sí pé kọ́ máa fa wàhálà lórí ẹ̀ náà báyìí ni alábi Yusuf ṣe ṣe náà ṣe ṣẹjọ́ ni tó tíyàn bá wà nílé ẹjọ́ ẹni tó pẹjọ́ tó bá wà nílé ẹjọ́ ó lè má jàre o ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà tẹ́ ń tọ́pẹ́jọ́ ọ̀bà wálé ẹjọ́ yọ jẹ̀bi padà ọ̀wọ́n náà wo kọ́ọ̀tù gbogbo ayé mm. ẹ̀ máa pín wọ́n fún ọ níwèé ẹjọ́ nìtọ́ ọ̀bá lọ ẹni tí wọ́n pè ẹni tí wọ́n ti ń pè lẹ́jọ́ ni ẹni tó pè ọ lẹ́jọ́ yọ jàre rẹ tán wọ́n dára láre ni pé ó fi àwọn ah, ti jàre àbúrò ẹ̀kọ́ ní ẹ̀yìn ọ̀dọ́ wọ́n dára láre tó inú ilé ẹjọ́ tí wọ́n ti dájọ́ ń bíbà sanabi Yusuf wa mẹ́ àlẹ́ sọ̀rọ̀ àti ọ̀sán ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n jàre àbí wọn jàre wálé mo ń filé ìsọ fún gbogbo wa ẹjẹ́ ká dìrọ̀ mọ́ lọ́wọ́ ọba dáadáa hmm. tọ́ ọba súnmọ́ Ọlọ́run dáadáa tọ́ gbà pé Ọlọ́run ni tó ṣiṣẹ́ tiẹ̀ nígbà tó ọba sí ń ọmọ win hmm. báwo wá ní tọba win nígbà tó sì ń bẹ tọba wá wà ń bẹ nǹkan win win ni ẹ ọmọ win lọ ni kódà kan tó sọ̀rọ̀ yóò ti máa win lọ so olùbọ́ mi ká kẹ́kọ̀ọ́ láàrin òní pé ọyẹ o ká múra sí iṣẹ́ Ọlọ́run láti rí pa àárín àwa àtọ́lọ́hun nítọ́lọ́hun pa wá láti rí ká sí kàrípa ń ṣe ohun tó pín ní haram ká jìnà sí sábà ti lè ṣe báyìí ni ẹ rí i pé gbogbo wàhálà ayé tí máa dààmú ènìyàn ọmọ kọjá rẹ̀ ń tiẹ̀ ọ̀ ẹgbẹ́ bọ́lá ti gbé ànábì wáyé kọjá rẹ̀ alayhi salatu wassalam ká tó máa kí àyà tó tún tẹ̀lé lẹ́yìn lọ ẹgbẹ́ ká kẹ́kọ̀ọ́ lára ayà alákọ̀ọ́kọ́ yìí ma khatubukunna wọ́n ní ọ̀rọ̀ tí ọba sọ lẹ́ẹ̀kan pé ma khatubukunna kí ló ṣe yín tẹ̀ ń wá tẹ́ sáà ń yọ ní Yúsúfù lẹ́nu nígbà tí ó wà nínú palace wọ́n ní ọ̀rọ̀ yẹn ń júwe wípé àwọn ọ̀rọ̀ kan ti síwájú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ obìnrin kan bá tiẹ̀ kí làwọn ọ̀rọ̀ náà òun náà ni pé ọ̀rọ̀ náà ni pé sáàkì àná ẹni tí ọba rán lọ sẹ́wọ̀n lánàá ni ó padà lọ bọ́ba ara àwọn ọ̀rọ̀ فأحضر الملك النسوة اللائي كانت مع امرأة العزيز ọba wa lọ ìfáìtì gbogbo àwọn obìnrin ìjọ kìíní àná tí wọ́n wà pẹ̀lú ìyàwó ìyàwó ìyàwó ọlọ́lá yìí. lọ́pàá àtàdàtì làhúnnà mustaka. ọlọ́run ṣe tí wọ́n sì pè wọ́n gbọ́ wá pè wọ́n dé wá sọ fún wa pé máa kọ́tù bòkú ni wọ́n ní àwọn ọ̀rọ̀ tá a wí ṣáájú kó tó ti bá a sọ pé máa kọ́tù bòkú nà yẹn kọ̀rọ̀ánù ò gbé wá torípà nílò ẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ làwọn afẹ́ jẹ àti ń tọ́ bá sọ fún wa ṣùgbọ́n ń tọ́ bá fi lọ pè wọ́n bó ti pè wọ́n bó ti sàwọn ọjọ́ ọlọ́run lọ́mọ iye ọjọ́ tó fi sàwọn ọjọ́ Hmm. bóyá mi bẹ́nu wọn bóyá síkì ní bóyá fi nǹkan gbé wá ní ìgbé ọ̀sà wà ó wà ẹ̀ tí wọ́n máa gbá láàárẹ̀ wà á ọkọ̀ tó bá ti lẹ́jọ́ ẹ̀ ń bá lẹ́jọ́ bó síkì wọ́n síkì ni wọ́n lọ mú wa wọ́n gbé wá bẹ̀ tó sáyẹn sẹ́yìn tí wọ́n dáńbà náà tó bá jẹ́jọ́ tó padà sí ọ̀sùn tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wọ́n ní gbogbo eléyìí alkùránì ò gbé wá torí pé kùránì ti tíra aláròyìn gẹ́gẹ́ bí n ta wọ́n kọ́tùbù kọ́tùbù kúnnà ọ̀tọ̀nù ìsìfàmíyà nìyẹn wọ́n wá ń khatibu tí ó ń bẹ́ẹ̀ ni kí ni túmọ̀ khatibu gangan ìjẹ́pẹ̀ ní khatibu àríkọ́jọ khutuba ó tún jẹ́ khitiba náà hmm. ṣùgbọ́n khatibu ìtumọ̀ rẹ̀ ní aṣáànul muhim hmm, wọ́n ní ìjẹ́pẹ̀ ní khatibu ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tó tóbi a kàmpíà láàrin khatibu àti ìtọ́wà nínú ẹ̀kọ́ tànà máa báálù ọ̀rẹ́pẹ̀ hmm. máa khatibu àti máa báálù ní ààyè ó ní máa kọ́tùbù kúnnà lókè lọ́hùn ó ní máa báàlù nísùwà hmm. ah, ẹ̀rọ ní máa báàlù lọ́pọ̀lọpọ̀ ọgbà wọn yìí fi pọ́n àyàn lè hmm, tíyàn bá ń ṣe ń tọ́ da lọ́wọ́ àmì pé máa báàlù kà ah, lápòjú èèyàn kírun lọ́wọ́ ní ìsàn pé máa báàlù kà tó sọ́ọ̀lì èyí sọ báwọn ah, wọn yìí lò báwọn ṣùgbọ́n tá a bá níyàn tí ń ṣe tí ò da bóyá kò kírun láti máa báàlù kà láti sọ́ọ̀lì èyí sọ́tò kírun mọ̀fún mọ̀láàrín èèyàn jọ máa kẹ́kọ̀ọ́ kò serious máa bá lùkà tí ló kọlù ẹ̀ ṣùgbọ́n tí èèyàn bá serious àní pé máa bá lùkà bẹ́ẹ̀ náà ni khatubu náà máa khatubu kunna lọ́pọ̀lọpọ̀ ọgbà khatubu kunna wọ́n ni wọ́n máa lò níbi tó bá jẹ mọ́ọ̀ràn tí wọ́n fi àwọn kan yẹn wọ́n sọ pé ọ̀daràn o máa khatubu kunna ìyẹn lọ́pàá tó fi jẹ́ sí pé ọba lo máa khatubu kunna láàrin yìí ànábì Yusuf lo máa bá lù nísìwà torí pé ààyè ibi tó bá wà ààyè ibi tí yẹn ti máa ń sọ̀rọ̀ tó le ló fi lo kátùbùn tí òun olówó máa bá lù ànábì Yusuf wà lẹ́wọ̀n ẹni tó wà lẹ́wọ̀n gbọ́dọ̀ sọ̀rọ̀ tó le jáde ẹni tó bá fẹ́ pìrìsẹ́ǹtì ọ̀rọ̀ gbọ́dọ̀ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ kódà kí èèyàn ọ̀sẹ̀ ọ́ ọmọ bó ti rárá lo ìyìn tó tutù díẹ̀ ìwọ́n ní ìtumọ̀ máa báàlù nísùwọ̀n báàlù ní tiẹ̀ máa báàlù ó fúyẹ́ kò le tó ká sọ pé máa kọ́tùbù kúnnà ah ìyẹn bá ní wọ́n alkhatubu òun náà ni aṣáàmì muhimmu min halatin àwọn hmm. ah, ní gbogbo tí a ń pè ní khatubu ní tó bá jẹ́ sí pé ọ̀rọ̀ náà kálukú sà ń sọ láàrin ìlú kiri lápòjúwe ní ìsìn eh, kí nǹkan kan ṣẹlẹ̀ náà ni kò wá jẹ́ sí pé bọ́ bára àwọn ilé ìtàn sọ bọ́ láwọn tó kì í tẹ́ bọ́ mẹ́ta tí a kó jọ ọ̀rọ̀ náà wọ́n sà ń sọ wọ́n ní lábísọ́ pé ọba náà ló lè lórú gbólóhùn bẹ́ẹ̀ máa khatibukunna kí ló ṣẹlẹ̀ tó tó báyìí kí ló ṣẹlẹ̀ tó tó kíni tó tó báyìí tó fi jẹ́ sí pé ẹ̀yin lẹ wá ń ṣe sí ọkùnrin ìran ọkùnrin ní máa ń ṣe sóbìnrin ẹ̀yin obìnrin wọ̀n wọ̀nyí sẹ́ẹ̀rí pé tí ní ti ta ẹ̀yin lẹ ń ṣe sọkùnrin ẹ̀ tó wá ń jà sí láàárọ̀ ìdí ni tó fi jẹ́ sí khatibu a máa lò fún nǹkan tó ṣe pé ọlágbára púpọ̀ kúlù ní haṣà lílá wọ́n ní tọ́mọ́ níta lọ́sọ pé haṣà lílá nínú ayà ìsọ pé àwọn obìnrin tí wọ́n gíra wọn lọ́wọ́ ní aṣọ ìyàwó ọba òsíkìní kọ̀ọ̀sọ̀ nǹkan kí lọ́bàá tàbí sọ bẹ́ẹ̀ bí kọ̀rí náà ti kọ́wùlì kọ́ọ́lá tí mọ́rọ̀ àtúlà aziz ọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́yìn ayà ń pé kọ́ọ́lá tí obìnrin ọba wa sọ tiẹ̀ ó fi ya pé kò sí mẹ́ntọ́ sọ tààlà kọ̀kọ́ pé kúlnà kúlnà haṣà lìlá kò sínú wọn náà wọ́n ní haṣà lìlá ìtí bẹ́nu ọ̀rọ̀ yìí àti kọ àti kọjá lára ẹ̀tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àwọn ẹ̀kọ́ tó rí kọjá wọ́n máa lò láti fi sọ wípé àà mímọ́ mímọ́ ẹni mímọ́ lẹni náà wọ́n ní wọ́n máa lò láti fi láti fi mú nǹkan dókè pátápátá pé kí ní ìmọ̀ òkò kò sídọ̀tí ń bẹ wal maqsud àtàbárò ó eh, wọ́n ní wọ́n fi ń fọ́ra wọn máa ń pé àwọn o àwọn òde bẹ́ẹ̀ ń dáwọn o wọ́n ní wọ́n fi ń fọ́ra àwọn òde bí tẹ́ ti ń sọ pé àwọn á lọ ṣe ṣìṣànà bí Yusuf àwọn òde bẹ́ẹ̀ ń dáwọn o aṣàlè kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ àwọn kọ́ o àwọn òde bẹ́ẹ̀ o ní máa fọ́ra wọn mọ́tán wọ́n wáyé sí wá fọ ànábì Yusuf mama alimna alayhi min su wa nafi ilmihim wa nafi ilmihim zalik kinayatun an nafi da'watihim iyyahu ila su wọ́n ní bí an sin sọ pa wọn ma burú pẹ̀lú ànábì Yusuf yìí wọ́n tún fọra wọn ma nbe náà pé àwọn náà pè sí ko wa sa burú pẹ̀lú àwọn na wa nafi lana zalika akana ma'luman wọ́n tó bá jẹ́ sí pé àwọn gangan náà ṣe sanabi Yusuf tàbí Yusuf náà náwó sáwọn náà ni wọ́n sọ pé máa torí pé tí wọ́n ṣe ni wọ́n gbọ́dọ̀ mọ̀ báwo ni wọ́n ṣe wá lè sọ báwọn ọmọ wọn ò sì lè parọ́ láàrin láàyè tí wọ́n wà torí pé ààyè ẹ̀rù ọba gan máa bà wọ́n láti pé ká wọ́n máa parọ́ má àlùmínà àlẹ́ yìí wà ní. ẹ̀yìn nínú ọgbọ́n àtòyé tí ń bẹ fáwọn obìnrin ìjọ náà àwọn obìnrin tí wọ́n gbéra wọn lọ́wọ́ nìtọ́ bá ń sí pálá sí pé ẹ wá fọra yín mọ́ o kí lẹ dẹ́wò pẹ̀lú ànábì tààpù ní Yusuf alayhi salatu wassalam láwọn obìnrin yìí nínú ọgbọ́n àtòyé tí ń bẹ lọ́dọ̀ wọn ni pé wọn ò tiẹ̀ yà sí ọ̀rọ̀ obìnrin ìyàwó ọba ìyàwó ọba náà wà lẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n sì jẹ́ wọn lójú náà ni pé ibi ah, wọn náà ló pè wá tá a fi gíra wa lọ́wọ́ ibi òtítọ́ fáńjọ́ kìnìún àná pé ìwọ gangan fúnra rẹ ìwọ lọ́n wá ànábì okú finilẹ̀ fún wáńjọ́ náà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ àwọn obìnrin yìí especially tó bá wà níwájú àwọn èèyàn ńláńlá tó bá wà níwájú àwọn èèyàn ńláńlá jẹ́ kọ́rọ̀ rí ó kéré débi tí wọ́n bá bí ọ́ léèrè ní kọ́ sọ tí wọ́n bá ti bí ọ́ léèrè má sọ̀rọ̀ àwọn èèyàn ńláńlá wọn ò fẹ́ kí ènìyàn máa rojọ́ wájú àwọn torí kò sásìkò wọn kọ nǹkan tó yẹ wọ́n gbọ́ pọ̀ tí wọ́n ráyè gbọ́ ìwọ́n lọ́wọ́ àmọ́ àròjọ tí wọ́n gbogbo àkókò sọ́mọ́rì tó fẹ́ sọ kókó mọ́ wọ́n fi máa wò pé eré ẹ pé tó lọ sọ́dọ̀ ènìyàn ńlá má sọ̀rọ̀ púpọ̀ tó bá kù mbẹ yọ sọ̀rọ̀ rẹ pé àwa mọṣálà ìyá àwa ìtẹlifẹǹtì yẹn gidi ẹ ṣùgbọ́n bó o ṣe lọ ọbẹ báyìí bó o ṣe ń sọ̀rọ̀ tòkì lọ́nṣọ́kì ni tó bá rí oúnjẹ mi tó bá fẹ́ wá oúnjẹ mi yóò fi kọ́ sáyé ló ti mọ̀ pé o fìtì òun ọmọ ilé ń tọ́ wá síwájú ẹ̀ pé àwọn èèyàn lálẹ́ ìgbọ́rọ̀ tọ́pọ̀ ọ̀rọ̀ níwọ̀nba òun náà ni èèyàn lọ́ba tó fi jẹ́ sí pé wọ́n panu ara wọn mẹ́wọ̀n sọ̀rọ̀ wọn ò yà sóbìnrin yìí pé ah, obìnrin yìí gangan ni ekú tó dá ọ̀ lọ bí léèrè má bà wá léèrè mọ́ mọ́ wọn sọ nǹkan kan nípa obìnrin náà náà. عن نفسه ولكن لماذا مع نفي العلم عن أنفسهن أليس هذا كذبا منهن طيب كويس كان بين بين تابع كل كم بين لماذا مع نفي العلم عن أنفسهن أليس هذا كذبا منهن àwọn obìnrin jẹ́ ما علمنا عليه من سوء ah ma burúkú ẹ̀dá nàbì Yusuf tó sí wọn wàá mọ̀ pé ìyàwó ọba àbí tí wọ́n sọ wípé àwọn ọmọ burúkú kankan bọ̀dá ànábì Yusuf àyèsọ̀rọ̀ àti sàlám tí wọ́n ìtàn sọ wípé àwọn òde bẹ́ẹ̀ ń táwọn o àwọn ò tiẹ̀ mahasha lillah àṣẹ bẹ́ẹ̀ ń tiwa o kí ló dé tí wọ́n wàá mọ̀ pé ìyàwó ọba jẹ́wọ́ fáwọn níbẹ̀ ìjọ kìíní àná wípé àná rọ ọwọ́ tùhú ànàfsọ ìṣẹ́mọ̀ fún ọmọ náà nù ìyàwó ọba sọ fún wọn níjọ kìíní àná wípé nígbà tí wọ́n gbéra wọn lọ́wọ́ tẹ́pọ̀ ọkùnrin tẹ́ ń sọ náà nìyẹn o tẹ́ ń bú mi sí lòmùtún náà ni tẹ́ ń bú mi sí o èyí náà lẹ́yìn náà gé àyín lọ́wọ́ ìyàwó bá wá fi nílẹ̀ fún wa pé ìtọ̀ ẹni tí ó bàtà ni ó dà ẹ gbọ́ èmi ni èmi ni mò ń wá èmi ni mò ń wá kiri tí ọba ṣe ìsìn mo ní o ṣe yọ ọdẹ wọn. táwọn obìnrin yóò wá mọ̀ yẹn tí wọ́n mọ̀ yẹn wọ́n mọ̀ yẹn wọ́n mọ̀ ṣùgbọ́n wọ́n kọ́ máa àlẹ́ mi náà àárẹ̀ yìí ní èso wọ́n láwọn ọ̀mọ̀ pé aburú kankan ṣẹlẹ̀ látọ̀dọ̀ rẹ̀ ṣùgbọ́n wọ́n sọ pé àwọn ọ̀mọ̀ pé aburú kankan ṣẹlẹ̀ sí sọ ọmọ yàtọ̀ sí mi láàrin aburú ọ̀ṣẹlẹ̀ látọ̀dọ̀ rẹ̀ àti aburú ọ̀ṣẹlẹ̀ sí ìyìn táwọn sọ láàrin ni pé má alimna alayhi min su àmọ́ aburú kankan tó ṣẹlẹ̀ láti ọwọ́ rẹ̀ ṣùgbọ́n wọ́n sọ pé àwọn ọ̀mọ̀ aburú kankan pé ọ̀ṣẹlẹ̀ sí tí kì bá ṣe bẹ́ẹ̀ wọ́n pa burú ṣẹlẹ̀ sí ànábì Yusuf àríṣọ́lá tó àwọn náà sì mọ̀ pé ẹni yẹn náà lọ́ràn lọ sí ẹ̀wọ̀n tó wọ́n ní ansa tá a máa sọ fún ìkan bẹ̀ nù ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn tẹ́ máa alimna alayhi min suk laysa kadiban kì í ṣe rọ́ ìnàmà kọ̀sọ́dùnà wọ́n kàn sọ nípa bẹ̀yẹn wípé àwọn ọ̀dàn wò ń dáwọn wọ́n fẹ́ fọ ànábì sùfù máa pé sàkáání ah, táwọn láwọn tí ń sọ̀rọ̀ yìí o kò sáburú kankan kò náwó sáwà àwa náà ṣe ànáwó sí wàláyé tó kúrò kò dálẹ̀ àwọn ò pé lọ́dọ̀ ẹlòmíì pé kọ̀ọ̀rọ̀ ma alimna alayhi min su ẹ̀yìn náà ni wọ́n sọ wa kullu dhalik gbogbo táwọn obìnrin yìí ń sá fún náà ni pé wọn ò fẹ́ ṣe ìyàwó ọba tí wọ́n bá ṣe ìyàwó ọba ó ti ṣe ọba ìbí náà lọ́sẹ̀lẹ̀ ànábì Yusuf ṣe ìyàwó ọba ìyàwó ọba wẹ́sùn sí wọn lẹ́sẹ̀ wọ́n ti ṣe ọba sí ìyàwó lè rán èèyàn lọ sẹ́wọ̀n láìjẹ́ sí pé signature ọba wà mẹ́ bọ́ bá ti ṣe ìyàwó ọba tó ìwọlọ́mọ sá máa sá fún àwọn ìyàwó àwọn èèyàn ńláńlá máa ṣe ìṣẹ́fẹ́ pàwọn aláṣẹ rẹ ni rí pé nǹkan pààyàn pọ̀ tí kan bá ti pààyàn pọ̀ ó gbé ní ti ẹnìyẹn o èyí ṣiṣẹ́ wọn o ìyàwó ẹlòmíràn náà àwọn èèyàn láláì ní kọ̀ǹtrò ìyàwó ọkọ kan máa ṣe wùrùwù láàárọ̀ lásán látàárọ̀ títí dọ̀sán ni bá ti di alẹ́ báyìí tó bá délé báyìí yóò sọ mi lọ́la tó bá ti jáde o báyìí ni kò ṣe o má lọ bẹ̀ yẹn nítorí invite ẹ̀ pé kọ́ wáyé má débẹ̀ ibi ni ọ lọ tóbìnrin bá dẹ̀ sọ rú ẹ̀ bọ́kùnrin gan fẹ́ rẹ̀ yọ́ máa wò pé ọ fẹ́ràn mi náà ni يوم máa gbọ́ sílẹ̀ الجواب tọ́ àjẹwàbù ها؟ أو مودة لها. ọmọ على dẹ́tọ̀ الناس fàtàfọ́n náà alájọwà lọ́sù ìlú. nílẹ̀ náà ni hmm. pé súnmọ́ iná máa tọ́lá bá Yusuf. minal malik. Hmm. láàmì yasùn mọ̀rọ̀ àtàlà aziz. tá a bá tún wòye pé kí ni anabi Yusuf béèrè lọ́dọ̀ àwọn lọ́dọ̀ ọba ìwọ bàbá ń bí ó ní máa bá lò ní swati láti kọ̀tọ́ àná rẹ̀ ọ̀hún ànábi tó sọ pé bá ń bí ìyàwó ọba léèrè ó ní bá ń bí ọkọ̀ pé wọ́n bí ìyàwó ọba léèrè ó ní bá ń bí àwọn obìnrin tí wọ́n gíra wọn lọ́wọ́ léèrè ni ẹnu nǹkan tí ọba béèrè nìyẹn àti ànábì Yusuf béèrè lọ́dọ̀ ọba nìyẹn ìyàwó ọba sì ní lámtàkùtà àyádàhà máa hùn ìyàwó ọba ògèrè rẹ̀ wọ́n jọ́nà jẹ́ so ó fi yíwa yí pé máa àlém náà àlè mi sùúrù tí wọ́n sọ ni wọ́n pàrọ̀ bó ti rí náà nù torí pé àwọn ni wọ́n gíra wọn ní ọwọ́ ń tiwọn قالت مرات العزيز قالت مرات العزيز هذا من عقلها wọ́n ní ìyàwó ọba wá sọ̀rọ̀ nígbà tí ìyàwó ọba bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ yìí Eh, wọ́n ní ah, ẹnu pé ìyàwó ọba sọ̀rọ̀ ní ìjòkó ọjọ́ náà ó fi yọ ipi orí ẹ̀ pé lè á nà á kí ló bàtà fi lórí ẹ̀ pé kọ̀kọ̀kọ́ sọ̀rọ̀ ah, ìyàwó ọba owó náà lórí rẹ̀ ní pé búrú rẹ̀ ọba pé tọ́ba bá fi lè fẹ́ kò dé lọ́dún mẹ́ta mẹ́tún rẹ̀ ó fi pé torí pé gbogbo ọgbọ́n àrékèrèké gbogbo àwọn ìyàwó olóṣèlú ni a ah, orí wọn kún wọn lè tàwọ ọkùnrin méjìlá hmm, hmm. torí pé oríṣiríṣi nǹkan náà ti pàṣẹ rẹ̀ náà gbèsè ayọ̀ obìnrin yìí ọ̀sọ̀rọ̀ níbẹ̀rẹ̀ àìmọ́sọ̀rọ̀ ni ó ká fún ní mark pé ah, onílàákàyè ni ọ ah, kò tètè sọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ ó wò pé ah, a máa wo ó sì wo sí ó tún ràn kà pé ọlọ́run <laughs> àṣírí tún lè bò lónìí náà tìbíyàwó hmm. ọba lónìí náà àṣírí lè bò lónìí náà tí òfin kọ́kọ́ sọ̀rọ̀ ni hmm. gbogbo ọgbọ́n táwọn kírímìnà máa ń lò ní hmm. tí wọ́n bá kejì rẹ̀ tàbí yóò dín náà ń tàbí kó tiẹ̀ mọ́ sọ̀rọ̀ títí ó fi wò pé ibi tí wọ́n bá bá tẹ̀lé ìdí ní ojú ìpé bọ́yá wọn sọ̀rọ̀ àbí òun ní sọ̀rọ̀ ìyàwó bá dákẹ́ ń jẹ lọ́kàn wò rẹ̀ hazamin akilia náà lẹ́yìn ara ń tẹ̀kẹ́ lọ́mà wọ́nà kọ̀kọ̀kọ́ sọ̀rọ̀ máa ń na هي المعنية بالنسوة حقيقة في قول يوسف máa bá lò ní sọ́ọ̀tì lá fún tí kò jẹ́ sí pé ànábì yusufu tọ̀rọ̀ ránṣẹ́ síta sọ́ba pé bá ń bi àwọn obìnrin tó gíra wọn lọ́wọ́ òun bá mi bi wọ́n léèrè kí lè ló ń gba ànábì yusufu sí ìyàwó ọba lóbìnrin lómìnir ni àbáwọn tó gíra wọn lọ́wọ́ ìyàwó ọba lómìnir ọkàn sọ ní pé ẹ bá ń bi àwọn tó gíra wọn lọ́wọ́ ẹ bá ń bi wọ́n léèrè ìyọ́ padà kọ̀ wá fẹ́ sọ pé ìyàwó ọba ni tó ń ti bẹ́ẹ̀ náà ó ti jẹ́ sí pé ànábì yusufu ìyàwó ọba gan lóbìnrin pé kí wọ́n bi léèrè ṣùgbọ́n kọ̀ sọ jáde pé ìyàwó ọba ni tó bẹ́ẹ̀ náà obìnrin yìí náà sí màpóun náà ni wọ́n mí hmm. ó sì wá ń jòkó sùmọ́kọ̀ sọ̀rọ̀ onírin ìṣẹ́jà àwọn tí àwọn tí wọ́n fi allegation kan wọ́n máa sọ̀rọ̀ lọ́nà hmm. tí wọ́n fi wọ́n fi kan òun ò gírẹ̀ lọ́wọ́ ń tiẹ̀ ọkàn wà ń bẹ̀ ni pé àwọn náà ló ń fa gbòòrò hmm. òun ló ń pè wọ́n tí wọ́n fi gíra wọn lọ́wọ́ òun gbọ́dọ̀ àtẹ́ǹdì kéèsì yẹn láwùlà òṣèlú ògbòlè làmá kánà láha àti sáríkà kìbá tí sọ̀kan kan jòkó jọ náà ọba ni ọmọ ọba olókó ẹ̀sàn tí ànábì Yusuf present ó yí padà ló fi jẹ́ sí pé gbogbo ẹni tẹ́ ń pè ní adájọ́ orí ẹ gbọ́dọ̀ pé ìgbà míì a máa wà yẹn tó ní case ó lè present ọ̀rọ̀ lọ́ọ̀yà ni ọba fílẹ̀ òmìnira yọba àtúnṣe bí tọ́ ọba gbé lọ bó ti ń gbé lọ yọ ọ́ jẹ̀bi bọ̀

ló fi jẹ́ sí pé ọba tún ọ̀rọ̀ ń ṣe anábì Yusuf ní má bá lò ní súnmọ́ ti láti kọ̀tọ́ àná àìdí àhùn bá ń bi wọ́n léèrè àwọn tó gbéra wọn lọ́wọ́ nígbà ọba ó béèrè ń tiẹ̀ ó ní má kọ́tùbù kúnnà ibi rọ̀ wá tó nà Yusuf anafsi kò fi pé wọ́n gbéra wọn lọ́wọ́ ń bẹ̀ ń tiẹ̀ ìyẹn fi wá yí pé òṣùlùbù technique tí ọba fi present kínní ni obìnrin ọba ti sọ̀rọ̀ jọ́nà tó bá yẹ pé bí anábì Yusuf ṣe mú wá náà lọ́ba mú wá ni obìnrin ọ̀ dàkẹ́ ni ń bọ̀ bá wá níta ló ń wáyé Yusufu pó wá fẹ́mi wá fẹ́mi wá fẹ́mi nù yín ìyẹn ni ọfà tí ìyàwó ọba náà fi kí tó fi dá ọba lóhùn wọ̀lìmáàdà hábọ̀rọ̀ ti lẹ̀kọ́ tí máa bí wá lèrè pé kí lọ́fà tí ìyàwó ọba fi wá wá mẹ́tì torí pé ẹ̀yìn tí ànámi Yusufu béèrè lọ́dọ̀ ọba pípọ́ bóun sí kò kóhun sínú ìmọ̀ bá lù ní síwájú láti kọ̀tọ́ àná ìwọ bàbá ń béèrè àwọn obìnrin tí wọ́n gíra wọn lọ́wọ́ lọ́jọ́ kìíní àná kí ló ṣe wọ́n kí ló wá ń fà tí ìyàwó ọba náà sọ ìyàwó ọba ò ti gíra ẹ̀ lọ́wọ́ kí ló fà tó fi wá a lè máa béèrè báyìí hazorat. ọwọ́ bẹ̀ ọwọ́ bíi mítìn ni torí pé àwọn obìnrin tí wọ́n ní wọ́n gíra wọn lọ́wọ́ ni wọn ò lè wá mítìn láì rónà torí pò ń gangan ni ọmọ iye nọ́mbà wọn ẹnìkan ọmọ iye nọ́mbà obìnrin torí ẹnìkan ọba wọn jókòó bí wọn ti ń ṣe àlejò ara wọn tí wọn fi gíra wọn lọ́wọ́ kò sálájàta kankan mẹ́ tí ọba bá fẹ́ mọ̀ àwọn obìnrin tí wọ́n gíra wọn lọ́wọ́ ni ọ̀ràn yẹn ni kóríyàwó ọba kóríyàwó ni kó wá bí ìyàwó pé kí ló ṣe àwọn obìnrin wo ni ẹjọ́ ń gẹ́ra wọn lọ́wọ́ ńjọ́ kìíní àná nígbà bá ti jẹ́rìí sí òun náà bọ́dọ̀ àtẹ́ǹdì kìíní rẹ̀ fàhíyá. báwo ni wọ́n ti wá máa mú àwọn àlejò wá pé ẹ wá ṣe kóòtù àwà ní pé tó pé àwọn lálejò wá sẹ́yìn pé ìyàwó ọba lọ́gbà àwọn lálejò ńjọ́ kìíní àná tó àwọn àṣọ bá àlejò rẹ ni a fẹ́ mú ìwọ ọ̀rọ̀ tó gbà àwọn lálejò ó sì ń bẹ̀ àánú kan rí àgbò á pèrè kòkòtà àti ìwé ẹ̀yìn ó lé pé rí àwọn obìnrin tó gíra wọn lọ́wọ́ nì láyè má sọ̀rọ̀ ìyàwó ọba torí pé òun náà lọ kọ́ ọ̀sẹ̀ òun náà ló fún wa lọ́bẹ̀ òun ló fún wa ní tí wọ́n ń gbé òun ló fún wa ní tí wọ́n fi jókòó òun náà lọ́yìn fáì tí wọ́n tó ọ̀ràn yẹn ni wọ́n gbọ́dọ̀ pẹ̀lú ìdí tí ìyàwó ọba fi attend meeting ìyàwó ọba sọ pé àlàáná àṣàṣọ àkọ́ wọ́n ní àlàáná a máa lò fún zọ́rọ̀ fún lè zamani wọ́n lá máa lo àlàáná fún àkókò tá à ń lò lọ́wọ́lọ́wọ́ zọ́rọ̀ fún náà kíw nínú ìdí òun náà ni orúkọ ọgbà eh, lọ́rùfù zaman orúkọ ìgbà eh, onídàájọ́ tí máa ń lò nínú ẹ̀kọ́ ẹ̀sìn wa qawluha al-an dalilun hatta tilka wọ́n ní ọ̀rọ̀ tóbìnrin sọ pé al-ana nísìn nísìn nísìn náà náà òun náà ni òdodo tẹ̀sẹ̀ hàn wọ́n ló fi yíwa yí pé látijọ́ tí wọ́n ti ju ànábì Yúsúfù sẹ́wọ̀n òdodo hàn hmm. aráàlú sí wọ́n dín amágolo pátápátá pé ọpọlọ yín ò sí i láti mọ̀ pé obìnrin yìí ah, ah, ah, òṣìṣẹ́ o òṣìṣẹ́ débi pé gbogbo aráàlú sì gbà pé bẹ́ẹ̀ ni pé Yusufu ọ̀sẹ̀ báyìí ọ̀fẹ́ gbàyàwó mọ́ ọba lọ́wọ́ nítorí wà lórí gbogbo aráàlú nù tẹ́ máa bí alẹ́ rè pé bó la ṣe mà ká sọ pé nítorí obìnrin sọ pé alẹ́ àánì hasasala ní àárín lákòókò tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí lòdòdó tẹ̀sẹ̀ wá hàn báyìí ó fi wá yí pé irọ́ ló hàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ hmm. ọlọ́mọdé àbọ́ sínú páńpẹ́ páńpẹ́ ni wọ́n bọ́ sí mẹ́wọ̀n àwọn tó sì mọ tàkùté dẹ wọ́n dẹ ó sì mọ̀ yá ọ̀yàwó hmm. ajábọ́ lẹ́nu tàkùté tó fi di àkókò tóbìnrin yẹn ń sọ̀rọ̀ ومن هنا نعرف أنها أنها خطة خطة محكمة حتى بقي الباطل ظاهرا ولله يوجد كما يوجد كما في سامسان قول فوبن يقول آه أوجود نبلان ó sì plan fẹ́ dídí èèyàn ọdídí èèyàn bọ̀rọ̀kìnrin ọkùnrin ó plan fún ní tí ó sì rán lọ sẹ́wọ̀n nígbò tó dẹ́wọ̀n tán náà tí ẹgbẹ́ aráàlú ọmọ òye pé èrú ni a fi gbé sẹ́wọ̀n gbogbo aráàlú sì tún gbà pé ráìtì ni ó yẹ kó lọ sẹ́wọ̀n náà àá hmm. ó ah, plan púpọ̀ ò ẹ̀ńfà ìdá àǹfààní ìyá fẹ́ pè fún wa nàám. kọjá àǹfààní fún gbogbo olùgbọ́ mi pé try láti rí pé ọ ò ní kíláàsì pẹ̀lú àwọn èèyàn ńláńlá o hmm, àwọn èèyàn ńláńlá bá láwọn èèyàn ńláńlá tí èyí sáwọn àfa torí èèyàn ńláńlá tó bá jẹ́ àfa bó ti wulẹ̀ orí ayé òkèrè lọ́dọ̀ rẹ̀ ayé gbọ́dọ̀ fi kíni ọwọ́dọ̀ kèrè lọ́dọ̀ tó bá yẹ pé àfa àti sẹ̀ríà ni tí èyí sáà ṣùgbọ́n àwọn èèyàn ńláńlá sí ìsáàfà ayé tóbi lọ́dọ̀ wọn hmm. rí i pé gbìyànjú láti rí i pé ò ní class pẹ̀lú wọn. Eh. gbìyànjú rí i pé gbogbo nǹkan tó lè dáwọ́ àti wọn papọ̀ tẹ́ẹ̀fì máa sọ pé ẹ̀ ń fà ẹ̀ ń fà lọ́tún ẹ̀ ń fà lósì sáfún hmm. especially government máa ń ba government ṣàtakò rárá hmm. tíjọba bá gbẹ́sẹ̀ lé ilẹ̀ rẹ sọ pé ah mo sọ̀rẹ́ńdà mo gbọ́ o kọ̀tẹ́ ọlọ́run ṣùgbọ́n mo sọ pé ah gọ́ọ̀mẹ̀ntì dáràn yọ lọ sí kóòtù ó ò lè gbé wọn lọ́kọ́ ọjà rí bọ̀ eh, wọ́n mọ bí àwọn náà ní àwọn kóòtù tó ń lọ yẹn eh, rí pé gbogbo ọ̀nà gbèsè ayé rẹ máa láì láti máa escape láti má máa bá wọn yẹn ńláńlá especially àwọn ìjọba má máa bá wọn ní àtakò ìyẹn ló mọ́ ní hajj ahli sunna wal jamaa ìlànà ahli sunna wal jamaa pẹ̀lú àwọn ìjọba gẹ́gẹ́ bí ìlànà ànágbà Muhammad sallallahu alaihi wasallam tó fi kọ́ wa ọ̀nà yìí gbogbo ẹni tó bá jẹ́ gọ́ọ̀mẹ̀ntì má takò wọn kódà kọjá sí pọ́yìn ọ̀jẹ̀ mọ́tàkù mọ́ pé a gbé ni a ní à ó wòlé bájọba jà kó mú la lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n destroy rẹ padà wọ́n parí ẹ̀ náà wọ́n bá tẹ̀ ìwọ náà wo tán nàìjíríà wo kọ́ńtì ayé mi náà wà wọn tó fèsì ìjọba pé a bájọba fà ní níbo jókòó ẹ̀jẹ̀ ni yóò láyé ọgbà lánàá kìí àmọ́ tiẹ̀ lé ah, sí gbogbo láti ẹlọgbà lọ́dọ̀ ìyá tó bí ọ àbí lọ́dọ̀ ọmọ rẹ sí gbogbo láti ẹlọgbà ni àwọn èèyàn lọ́dọ̀ ìyàwó rẹ àbí lọ́dọ̀ ọkọ rẹ sí gbogbo ẹlọgbà ni tó fi jẹ́ sí pé wàá rò pé ìjọba gbọ́dọ̀ fún gbogbo láti ẹni kò sí sí ibi tó jẹ́ ọ̀ràn yẹn gan ni bàbá sọ́mọ ọmọ sí bàbá ìyàwó sọ́kọ ọkọ síyàwó àárí gbà pé báwo ló sọ wá máa expect pọ̀ fẹ́ gba nǹkan yìí lọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì pé túláàsì tó ìlànà ìlànà ṣẹ̀ríà ọ̀hún náà nù ni rí i pé gbogbo àwọn èèyàn ńláńlá tó jẹ́ àwọn èèyàn bíi aláṣẹ bíi alágbára máa gbìyànjú láti avoid láti ní class pẹ̀lú wọn náà ẹ̀kọ́ ìkọ́mọ̀ jùlọ. lọ́mọ fún gbogbo àwọn táwọn wíìn ni àwọn ní ọmọ ètè ẹ̀hún jùlá yìí hmm. irú ẹ̀ lọ ṣẹlẹ̀ ní àárín bó tilẹ̀ yá sí pé kì í ṣe pé ànábì Yusuf alayhi salatu wa salam kì í ṣe pé bóyá wọ́n ní class pẹ̀lú ọba ṣùgbọ́n ìjọba ló fẹ́ kí ìkan náà àwọn ìjọba ìyàwó ìjọba náà ni hmm. ó fẹ́ kí wọ́n ṣe bàjẹ́ àwọn aṣá fún bàjẹ́ ni ńlọ́kọ̀ sí tu ṣùgbọ́n tó bá jẹ́ sí pé wọ́n ní kọ́ wá kìí ti pẹ́ni ọwá sí ìbàjẹ́ kìíní kan lọ́dà yín papọ̀ ní wọ́n gbá ẹgbẹ́sẹ̀ lè dúkìá rẹ̀ àwẹ̀ wọ́n yẹn ọjọ́ fún nǹkan kan ọwá ni afa ni ó àmọ́ dàrú ni ó àmọ́ àrí pé mo bá wọn fà àmọ́ dàn wò kó rọra jókòó rẹ̀ jẹ́jẹ́ torí pé àwọn tó fẹ́ bá fáwọn nì wọ́n mọ ètè hun wọ́n máa hun jù wọ́n lọ kò ní pẹ́ tí wọ́n fi kó ṣẹ́yìn sí ọlọ́wọ́ ní ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí ọlọ́wọ́ ọkàn ojú rẹ̀ ọkàn dálẹ̀ kan náà ni hashas tẹ́mọ́ ní hashasọ̀ èdè lárúbáwá èdè Kùránì tó jẹ́ sí pé èdè tó jẹ́ sí pé a lè pé vocabulary ni torí pé àwọn èèyàn máa lò ṣùgbọ́n gbogbo èdè tó bá ti wà náà Kùránì collector fọ́ọ̀mù ènìyàn kọ́ máa pè ní vocabulary hmm, hmm. gbogbo tí Kùránì bá gbé wá gbólóhùn word tó bá ti bá náà Kùránì. gbogbo èdè word tó bá ti bá náà Kùránì ọ̀tọ̀ ká máa pè ní vocabulary. Eh, ká máa pè é èdè tí ọkọ̀ mọ́ ni èdè tí ọkọ̀ mọ́ ni. lẹ́yìn vocabulary náà ni tẹ́ táwọn èèyàn máa lò ìwọ máa àtìláì rẹ̀ sínú èdè máa lò hmm. olùkọ́ máa lò fáwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó bá ti ń lò fáwọn ọmọ akẹ́kọ̀ọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ yẹn náà máa lò hmm. àǹfààní kan gbogbo àtúbà tá a bá ti kọjá pẹ̀lú àwọn gbólóhùn báyà máa sọ fáwọn máa bá lò àwọn èèyàn lò dáadáa hmm. ah, máa bá máa bá lò kà máa bá lò àkùwàn máa bá lò kọ́wùmí máa bá lò rìjáàlì máa bá lò kẹ́lá àgbọ́dọ̀ máa lò ìwé náà ni hásù hásù yìí kí n ti máa hásù hásù pé ó ti dó gbẹ́n tí mo house house nù kí nǹkan dó kó stand náà náà pè ní house house náà. هو براءه يوسف عليه السلام مما رمته به امرأة عزيز من الآن حصحص الحق يعني باي يودو دي فسرين لبا تبعتني حصحص إن كفسرين لأنه والحق ظهر من جهتين ودودو تي وبني لو فسرين لأيه أوها لاقوي دمج سايد مجي لو تيها ló ti fẹsẹ̀ rinlẹ̀ sáìdì jihatu niswa àwọn obìnrin tí wọ́n gbéra wọn lọ́wọ́ ń jọ́kì ní àná wọ́n fi òdodo pé anabi yusufu six kò ságbèrè kò tiẹ̀ plan rẹ̀ kò tiẹ̀ máa ń ṣe gan kò mọ́ ń pa ẹ̀ àlẹ́ àti wọ́n sáìdì kejì ni pé jí àtúmọ̀rọ̀ àtúlàjì ìyàwó ọba náà fi nílẹ̀ yí pé kò rí bẹ́ẹ̀ o ò náà gẹ́gẹ́ pẹ̀lú àánà hasasọ̀ alhaq ana rawattuhu an nafsi. al'ana hasasọ̀ alhaq ana rawattuhu an nafsi. wa innahu lamina sadiqin. wa innahu lamina sadiqin. nínú àwọn tó jẹ gbólóhùn hasasọ̀. o náà ni zahazaha mẹ́rin náà ni asaasa orí orí de Qur'an èèyàn mélòó ní lo asaasa nínú ọ̀rọ̀ èèyàn hmm. mélòó ní lo zahazaha nínú ọ̀rọ̀ hmm. ẹ̀rí nǹkan èdè Qur'an dẹ̀ ni kò yẹ kó jẹ́ pé yọ wọ̀n lẹ́nu wa ìtumọ̀ rẹ̀ ó clear tẹ́wọ́n hashaso ẹ̀rí pé wọ́n repeat lẹ́tà méjì ni wọ́n wá repeat lẹ́ẹ̀mejì nígbà tó yẹ

hashas alhaq ẹni tẹ́ wà ní kíláàsì tàjọ ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ nìsín tẹ́ bá ti jáde ẹ máa lò pé hashas alhaq kò máa lo ayé lo hashas fún nǹkan mí yàtọ̀ sódodo mm. ó sọ pé hashas ilm kó ah, ìmọ̀ ti dúró nù ìmọ̀ òdodo nìkan ni ẹ máa lo hashas hashas alhaq ah, ah, ìkànnù àti ilé ayà rẹ̀ náà ìbẹ̀rẹ̀ tó ọwà rí zahzah mm. òun náà ń bẹ nínú àlùkò àǹsọ́ọ̀tà alẹ́ ìmọ̀ràn ayà 185 ọlọ́run bá sọ pé fàmà ń zuhziha 'ani n-nari wa udkhila al-jannata faqad faz. fàmà ń zuhziha 'ani n-nari wa udkhila al-jannata faqad faz. wa ma l-hayatu d-dunya illa mata'ul ghurur. wa ma l-hayatu d-dunya illa mata'ul ghurur. ẹwà rí ti ansars ọwọ́n sọ́tù tẹ̀kúrì àyà 17 ọlọ́run ọba sọ pé tó wílẹ̀ kan sí asas náà nù ẹ̀ẹ́ ló mẹ́rin pé kí ni túmọ̀ asas adìbàrẹ̀ yẹn ni pé ọpẹ́yìndà àbí ọyọ̀ tó bá rí èèyàn tó yọ lọ́ọ̀kan rẹ̀ pé asàásà eh, mufid ah, mufid yọ lọ́ọ̀kan báyẹ̀ pọ́ pẹ̀yìndà náà ni ọlọ́ náà ni asàásà yọ mufid eh, ah, ó pẹ̀yìndà ti ń lọ ọyọ ọlọ́ ọ̀nbọ̀ àti ọlọ a máa lòwe asfalt záhzáhà amójìnà àmọ́ nǹkan jìnà sí nǹkan náà pé záhzá lọ́nà fi sọ pé fàmà ń zó sí àánì náà fàmà ń zó sí àánì náà ẹn tàbá mú sí iná wọ́wúdé sọ́rọ̀ àlìjánà wọ́wúdé sí àlìjánà tàwà jẹ́kọ́ wà àlìjánà lọ́n ìwé ẹni bẹ́ẹ̀ ti jèrè púpọ̀ wà máa ń háyà tó dúnyà ìlà mọ́ta ọ̀rọ̀ tí obìnrin yìí sọ tó fẹ́rẹ̀lẹ̀ fún anábi Yusuf pé anábi Yusuf ò sì tẹ́kùsẹ̀ pẹ̀lú òun tó ní anàrà wà tó anáfsì irú ọ̀rọ̀ tó sọ yìí ó ti sọ wájú àwọn obìnrin tí wọ́n gíra wọn lọ́wọ́ ń jókè ní àná láti mọ̀ fún obìnrin yẹn ní làákàyè hmm. bí ẹni fún ọmọ tí inú mẹ́mórì ẹ̀ kí ni mo wí fáwọn obìnrin ìjọ kìnìún àná tí wọ́n gíra wọn lọ́wọ́ irú tó wá rí náà lọ wá repeat padà wàyí nàmà ákàrà tà kí lọ sọ ń jẹ́ náà ilẹ̀ sọ́ọ̀tù Yusuf ayà 32 sọ́ọ̀tù Yusuf ayà 32 kí lọ sọ ó ní kọ́ọ̀rọ̀ ولقد راودته عن نفسه فاستعصم. يقولون توي نرى يقولون أنا راودته أنا راودته عن نفسي ولو أنها اكتفت بقولها الآن tóbìnrin yìí bá jẹ́ sí pé ńjọ́ kìíní ńjọ́ tí wọ́n ń ṣe ẹjọ́ yìí níwájú ọba yìí kò sọ ju pé hashasul haq kò sọ ju ẹ rí i pé ọ̀rọ̀ rẹ̀ ò délẹ̀ dáadáa ṣùgbọ́n ọlọ́run taari ẹ̀ yọ́ sọ délẹ̀ ni ó hátà kọ́ọ̀lá ti àmàmà tóbìnrin yẹn fi sọ níwájú gbogbo ayé máa tẹ̀síkà yìí. èyí tó jẹ́ sí pé kò sóbìnrin tí fẹ́ máa ń sọ lóhùn kábàá níwájú àwọn èèyàn wípé ah, èmi náà mọ̀ ní èmi mọ̀ mọ̀ wá ìyàwó ọba. Ah, ọ̀rọ̀ tóbìnrin yẹn sọ kì í náà àdúrà tánàbí Yusuf sí lọ́gbà iṣẹ́ ọlọ́run ní ìṣẹ́ lára rẹ̀ àwọn ọ̀rọ̀ kan mi wà tẹ́lẹ̀ omi ọ̀sọ̀ jáde bẹ́ẹ̀ máa òpin sóun náà wà lọ́sọ̀ lágbájá kínní ni oní àtìgbà pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ló ń jẹ ìwọ yìí ẹlẹ́dẹ̀ ni oní ẹlẹ́dẹ̀ ló wọn ìwọ yìí ọ̀bọ ni ọ̀bọ oní àtìgbà bẹ́ẹ̀ pọ̀bọ ni kì í sóun náà ah, kì í sóun náà ọ̀rẹ́ kẹ́ ẹ̀rọ mọ̀ pé àṣẹ ọlọ́run ló ṣẹlẹ̀ hmm. òun náà ti ní àwọn àdánwò tó ti ṣe ọlọ́run wá fẹ́ jẹ níyà àwọn ẹni máa sọ tí ọ̀yọ́ sọ jáde obìnrin yìí àdúrà tánàbí Yusuf ṣe náà ni o lọ́ba tó fi lọ sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí jáde. wàlákin ليعلم أن الدعاء شأنا كبيرا في تحقيق المراد ẹ lọ mọ̀ pé àdúà nípa nípa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a bá fẹ́ ṣe láyé kó wọ́n ó lè bá a dìbẹ́ èyí pé gbogbo ara lágbára láti ṣe gbogbo tá a bá fẹ́ ṣe gbogbo tá a fẹ́ ṣe àlágbó tá a bá gbára tọ́lọ́wọ́n wàhálà rà fi olórí ẹ̀jù ni kí yàn fara tọ ọlọ́run kọ́ lágbọ́ kàndé sọ́dọ̀ ọlọ́run kọ́ mọ̀jà kan orí ọ̀rọ̀ pé ah, ah, ah, kìíní ti bọ́ mm, mm, wọ́kọ́ kọ̀ bọ́ ọlọ́run lè fi. wàlá. wàlá tẹ́lifà àná yusufa lámì ẹ̀kẹ́tì kàmẹ́ tọkọ́dán bẹ̀ tọ́lá. má gbàgbé olùgbọ́ mi ń jọ tí a nígbà tá a nábi yusuf ránṣẹ́ sọ bá gbé bá ń sọ fún má bá lù níṣu àwọn àwọn bal khatamahu lọ́mọ fún ìgbà tí ó parí ọ̀rọ̀ wọn ó tún bẹ ọlọ́run ń bẹ̀ kí ló fi parí ẹ̀ ó rí pé ńgbà tó rán tó ránṣẹ́ sí ọba wípé kọ́lá kọ́lá fas'alu ma balu nítíwàtí láti qatta'na aydiyahun فاسألوا ما بال النسوة التي قطعن أيديهن anábìsù sọ bá ń fún pé bá ń bi wọ́n léèrè ṣùgbọ́n kò gbára lọ́rọ̀ lásán ọwọ́ àgbà pé ọlọ́run ọba lọ́ba tó lè ṣe ọwọ́ á ní. bíkà ibi ẹ̀rọ ọmọ pé ní àrọ́ bí bíkà ibi iná àlímù ó ṣiṣẹ́ nù hmm. wọn náà má gbàgbé ọlọ́run ní gbogbo nǹkan tó bá ti sábàbí tán tó bá ti sábàbí tán sọ pé ọlọ́run mo bẹ̀ ọ́ bá ń ṣe kíní ìrọ̀rùn hmm. ومن علم الله تعالى أن أظهره أنهم تاسما ما في عليم طبعا قاري الدعاء تنبي يوسف السيني náà ni ọlọ́run ọba fi fi hàn àlímù ní pé ọba tó ní mímọ̀ jùlọ ọlọ́run ọba fi fi gbogbo nǹkan tó pamọ́ sára obìnrin tó fi pamọ́ ní ó wá fi hàn obìnrin wa ń sọ jáde fáwọn èèyàn gbólóhùn tí obìnrin náà sọ pé wa innahu lamina sadiqin wọ́n ní obìnrin sọ wípé alábi Yusuf tẹ́ ń wọ́n yẹn olódodo ni ó ní olódodo lọ́wọ́ o olódodo sàn án iná ìlànà ànábì Yusuf wọ́n ní tí wọ́n bá bí wálé rè pé kí ni ìtumọ̀ ọ̀rọ̀ gangan a sọ fún wa pé ìtumọ̀ méjì ní bẹ́ẹ̀ ìtumọ̀ àkọ́kọ́ ó fi nílẹ̀ pé ànábì Yusuf olódodo ni ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ó fi nílẹ̀ pé òpùrọ̀ lòun tó ẹni tí wọ́n bá sọ pé èèyàn méjì ní ń jà sí nǹkan tí ẹni tí ẹnì kejì wá sọ pé òótọ́ lọ sọ ṣe mọ̀ pé ó ti sọ fún wa pé òun ń tòun kí lòun ìrọ́ lòun pa ṣùgbọ́n mi ènìyàn kò púpọ̀ tó bí yàrá ńlá àkáyè kọ́ máa fi kọ́ máa pẹ̀lẹ́ lórúkọ tí ọ̀dà hmm. lóbìnrin yìí bá fẹ́ sọ dáadáa tó fẹ́ sọ tí ó fẹ́ sọ tàwọn tí ò ní làákàyè ni yóò sọ pé wà í ní làmínà lè ka síbi nàìjíríà bá wí nù ṣùgbọ́n ń gbèrè fún ní làákàyè má pe aburú mọ́ra rẹ̀ hmm. ṣùgbọ́n tó bá fẹ́ fọ́ra rẹ̀ má àbí wọ́n fẹ́ sọ̀rọ̀ rẹ̀ pé o ṣàbúrú kan òun láti sọ̀ra náà Ah, ah, obìnrin yìí ó wá sọ̀rọ̀ yẹn jáde pé wà innahu lamina sadiqin wà innahu lamina sadiqin nínú àwọn àyà tó jọ àyà yìí ó náà ní suratu Yusuf bákan náà àyà 27 níparí ẹ̀ ọlọ́run ọba sọ pé wà ń kana qamisuhu qudda min dubur wà ń kana qamisuhu qudda min dubur wa huwa mina sọ́dìkín. torí báyà tó ní sọ fún wa pé wa innahu lamina sọ́dìkín. wa innahu lamina sọ́dìkín. àyà 27 ní sọ́dìkín Yusuf sọ fún wa huwa mina sọ́dìkín. wa huwa mina sọ́dìkín. sọ́dìkín náà 27 ló wá jáde padà ní 51 lé nígbàdà. sẹ́dí báyìí hmm. hmm. sọ́dìkín 27.

فلما بصروا والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم فشهادة أحدهم أربع شهادات لله إنه لمن الصادقين aya tó nípa ìdàgá tó ń kí kálìbà àmà lọlé aya 51 ọlọ́wọ́ bá sọ pé kọ́ọ́lá máa kọ́tùbù kún kọ́ọ́lá máa kọ́tùbù kún nà ìbọ̀ àìbọ̀ àlìmà àlẹ́yìn قالت امرأة ọlọ́run tó kọjá ń gbẹ́bọ ìṣọlọ́run tó kọjá ti ra abẹ̀bẹ̀ fún fáwọn afáwa. ìṣẹ́ tó kọjá wúre alọ́ tó kọjá ń gbẹ́bọ ìṣọlọ́run tó kọjá ti ra abẹ̀bẹ̀ fún. kọjá ń bẹ̀bọ̀ ìsọ ọlọ́run tó kọjá síra abẹ̀bẹ̀ fún fáwọn afáwa. ìkẹ́ ọlọ́run tó kọjá wúre àlọ́ ọlọ́run tó kọjá ń bẹ̀bọ̀ ìsọ ọlọ́run tó kọjá síra. tó kọjá sí àbẹ̀bẹ̀ fún fáwọn afáwa. Ìgbé ọlọ́run tó kọjá wúre, àánú ọlọ́run tó kọjá ń gbẹ̀bọ̀. Ìtọ́ ọlọ́run tó kọjá sí àbẹ̀bẹ̀ fún.